ṣùgbọ́n yí pé kíkọ̀ lọ́wọ́ and the next thing tó bá fẹ́ lómi wá ṣé èyí túmọ̀ sí pé ẹni tí ó fẹ́ wá yẹn ó lè máa fẹ́ràn àwọn ọmọ yẹn lójú ayé lójú rẹ̀ kọ́ máa ṣe ṣé o rí pé kí yẹn lè kó ọmọ ẹlòmíì mára yí pé ká tọ́ bíi tiwa ẹ̀bùn ni ẹ̀bùn ni màmá tí ó bí wa bàbá wọn jáde láyé ńgbà tí wọ́n wà ní kékeré. màmá wọn màmá tí wọ́n wá lọ lọ́kọ́ ń bò mí orogún màmá wọn ló tọ́ wọn dàgbà nígbà tí wọ́n wá fẹ́ lọ ilé ọkọ ní orogún màmá wọn yìí ní wá lọ kí màmá tòótọ́ màmá wa ń béèrè pé kí ni ìtumọ̀ màmá tòótọ́ wọ́n ní màmá tí ó bí ẹ gangan màmá wa ń béèrè pé ṣé màmá mi tún wà tó bí àwọn gangan gan yàtọ̀ sẹ́yìn torí pé kí ni bí wọ́n ṣe rè wọ́n wọn ò jẹ́ wọn ó tiẹ̀ mà tàbí kó tiẹ̀ ní torí tí wọ́n ń ṣe é fún màmá wọn ò ṣe fọ́mọ wọn kankan bẹ́ẹ̀. àwọn torí wọ́n jáde ń léere wọ́n rè wọ́n ní ti rire wípé gbogbo ọmọ responsibility rẹ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe rí àwọn ẹni jọ̀hún tó yẹ pé tí wọ́n bá rọ́mọ ọlọ́mọ ń ta tí misbehave wọ́n ó discipline rẹ̀ láti wọn ni tó dẹ̀ yẹ pé àwọn ará ilé ẹ̀kan wọ́n ó tún mọ èèyàn jàre tí jọ gbogbo tó ti dojúrú mọ́ nísìn kónkójà abẹ́lẹ́ olúkálùkù ń ṣe tiẹ̀ nísìn ẹ̀san rẹ̀ náà ń so irú bá àwọn kan ta even lórí ọmọ tí wọ́n gan ọmọ tí ẹ̀ gan tó bá wo ilé ìtàn sọ ìgan bọ́yọ̀ ọmọ tí ẹ̀ gan náà kò sáàmójútó kan gidi sọ́wà ọmọ àmójútó wà so ìmọ̀tara ẹnìkan ló fẹ́ wà fún kìí ṣe kíkọ̀ ní solution rẹ̀ kìí ṣe kíkọ̀ ní kò solution rẹ̀ ṣùgbọ́n tó bá sọ yí pé òun ló request pé tú mi lẹ̀ ṣọ́n pé kó nù ah! tó mi ìbá ni ó tún lẹ̀ tètè tú rẹ̀ ló ń ṣe náà sọ́n pé al-mukhtala'at hunna al-munafiqat na àwọn obìnrin tí wọ́n ń béèrè fún kúlùhùn á ah, munafiki obìnrin ni wọ́n mẹ́ta bá tán rẹ̀ eh. so kìí ṣe kíkọ̀ ní solution rẹ̀ eh. so wa alaikumus salam na'am ẹ ẹ má bínú àbí ah, ah, question mi lórí nǹkan tó ṣẹlẹ̀ sí èèyàn tó close mọ́ mi and my own view mo wá fẹ́ wo bó ṣe sọ bó ṣe mú sí nítorí my own view ọlá tí ọlọ́run fún ọkùnrin pọ̀ lórí obìnrin bẹ́ẹ̀ wọ́n débi pé dámìta bá jọ ń sọ̀rọ̀ to me ó máa ń dàbí pé obìnrin they don't have feeling we don't see that they have any feeling as if they are element to be play with no. toy with and no ẹni rẹ tó eh, eh, pẹ̀lú obìnrin. ẹ má bínú lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ environment mi àti pé tí àwọn atapẹ̀rẹ̀ wa lọ́mọ ya tàbá jọ ń sọ̀rọ̀ tó ní kálukú bá mú wa pé ó lè ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run fún mi nígbà ọlọ́run fún mi ah. fún àpẹẹrẹ mo ya kan ó wáìvẹ̀ wọn ní issues issues hmm. because of it ó wò pé the person kò ní the second wife. Hmm ẹ má bínú kí ẹ fi mọ why. ẹni tó bá ní problem pẹ̀lú ìyàwó kan kì í ṣe second wife ní solution. so along the line ó rí second wife. àwọn tí wọ́n need tí wọ́n ń ṣe second wife àwọn ni àwọn tí wọ́n ní problem pẹ̀lú ètò wà nílẹ̀. only Any second wife. Nah. because our majority believe pé when problem come ká dẹ̀ ti bóbìnrin yẹn sọ̀rọ̀ bí a ti kò gbọ́ next thing pé ká fi sáyé then ká ní ó ní second ó rí ẹni tó fẹ́ fẹ́ mi ò lè pè ní wife ṣá ó rí ẹni tó fẹ́ fẹ́ ó travel kún Lagos state lọ sí Kano for us to know bí tension ṣe farm sí then lọ sí Kano orí àwọn parent obìnrin yẹn they accept so along the line information yẹn wá bọ́ sí etí ìyàwó ti lé àná lọ báyìí pé jọ̀ọ́ má bínú àwọn kan tí wọ́n ti accept yẹ hmm. ní ọ̀hún kó mú àwọn èèyàn wá ó náà sọ tó yẹ pé inú fámìlì ẹ̀ kan wá ni àbáṣe akédò nǹkan ìfún yìí wọ́n àṣẹ̀tẹ̀ pé oróńtò kó jẹ́ mùsùlùmí kódà nínú àwọn fámìlì wọn relative mi wọ́n tún mú lọ bá wọ́n tún wọ́n mọ̀ wọ́n dẹ̀ ti bí pé ẹ̀tẹ́ mọ afẹ́fẹ́ ni ìgbà tí information bọ́ sí ti ìyàwó sílé ó sọ pé òkèwọ́n ti gbà ó lè fi ti the other one. ó ti gbọ́ àbó ti gbà. ó bóun ti gbọ́ sí ti ìyàwó lé lẹ́nu. ta ló lóun gbọ́ ń bẹ̀ information ìyàwó tilé ńgbà tó gbọ́ tó gbọ́ information yẹn ó lóun ti gbọ́ ó lọ bọ́ ọkọ ẹ̀ ó bẹ ọkọ ẹ̀ àwọn ìwà kan tó dá misunderstanding sílẹ̀ ó try láti rectify ẹ̀ ó wá pé òun ti gbà òun ti gbọ́ ọkùnrin yẹn ti gbọ́ bọ́n yẹn ti gbọ́ sí ìyàwó tilé ẹ̀ lẹ́nu tìyàwó tilé lẹ́nu and now the second one tún ti lọ bá tí the family ti accept pé ẹni tí ọmọ wa fẹ́ fẹ́ lélẹ̀ he let go. ọ̀dọ̀ kí ni. wọ́n pé kó máa lọ. okay kó dẹ̀ tètè sọ fún in the first place. ọlọ́run ti kọ́. ìyẹn bẹ́ẹ̀ wọ́n yìí kó ábí ẹ má bínú orí. sọ ma pé n tí mo sọ ti ṣe nísìn pé ẹni tó ní problem pẹ̀lú tilé kìí sóun <laughs> ló ní ìdí àwọn kejì ẹni tí ò ní problem yẹn ni ó ní ìdí àwọn kejì torí pé ó ti ní dáadáa kan ó wá fẹ́ dáadáa sí i ẹ má ah. bínú sá ṣe ìjọba ń kó bá àjẹkùn àjẹkùn dáadáa ló ń fẹ́ mm-hmm. ṣùgbọ́n ètò ní problem pẹ̀lú ilé tí ò lè yanjú rẹ̀ kò ní yanjú tí yẹn náà kò ní yanjú tó yẹn náà so sórí problem tí ń ṣẹlẹ̀ ni wípé ọgọ́ọ̀rọ̀ ilé tí wọ́n ti jáde gan kìí ṣe stable home wọn ò rí ẹ̀kọ́ bá a ṣe gbé lọ́kọ láya pẹ̀lú àwọn òbí wọn wọ́n dẹ̀ tún bọ́ síta ọgọ́ọ̀rọ̀ àwọn afáà tí wọ́n ń rìn mọ́ àwọn gan náà ò ní ẹ̀kọ́ níbi eléyìí tó ti yé báyìí nísìn bí ìgbà tó wá di pé ilé mòoru ẹ̀dẹ́ nítalẹ̀ kò sí ọ̀gọ̀rọ̀ kan heka náà ni islam ilé ṣàyè sọ kì í ṣàyè kà ẹ̀kọ́ ni tí wọ́n rèèyàn lé lórí ibi tadarruj ní ẹsẹẹsẹ eléyìí lọ́kàn nísìn àti ṣe eléyìí tán ó kélé yìí àti ṣe eléyìí tán ó kélé yìí bó ṣe jẹ́ nìyẹn ló ń fi jẹ́ pé yàní n tó ń kọ̀sẹ̀ ní pé n tó need kò mọ́ mọ́tàlá arábìnrin wa ó fi gbogbo ayé sunkún òun fẹ́ kọ́kọ́ òun ò ṣe mọ́ rí advice wípé ọdún mélòó lẹ́yìn tí ń gbé pọ̀ ogún ọdún ọmọ mélòó lẹ́yìn tí ní ọmọ mẹ́fà kí ló wá fẹ́ ṣe òun fẹ́ kọ́kọ́ òun fẹ́ fẹ́ ọkọ mi ni ẹ mú sùúrù tọ́ ọ bá fẹ́ mi gan ọkọ ni torí ìwọ tó fẹ́ kọ ológun ọdún pẹ̀lú ọmọ mẹ́fà tó wẹ̀yìn wò ṣé tuntun wo lọ́wọ́ fẹ́ mánéjì rẹ tí ó rí ọ mánéjì tí ò fi ní fail ntẹ́mi wọ́n ní kí lèmi ń sọ mọ́ ní ntẹ́mi ń sọ ni wípé Asia aleyhisselam ọba ẹni tó burú jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́wọ́n ọba gan confam ẹ̀bẹ̀ ìyẹn fẹ́ràn ọba lò kọ́dẹ̀ bára rẹ̀ jẹ́ ilé mùsùlùmí ni kò lè burú tó Firaun ìwọ gan olèdè òdèlè dátọ́ Asia alayasala so lọ máa mánéèjì ẹ̀ mélòó ló kù tó fẹ́ lò láyé ọmọ ìyá mi ọlọ́lé ọkọ mẹ́ta ọ padà sí ń ta awí náà ni subhanakallahumma wa bihamdika.